àṣegbé máa sí láyé o bàbá o ìgbẹ̀yìn ní kóró àṣegbé máa sí láyé o yèyé o ìgbẹ̀yìn ní kóró ènìyàn máa gbìn wèrè kó pẹ́ títí kó fi kọ́gbàdo ń ènìyàn bá ti gbìn òun lọ́ máa ká dandan òwá jèrè ń ṣẹlẹ̀ èmi yóò yin Olúwa èmi yóò yin Olúwa. Gbà mú wá láàyè lábẹ́ ọ̀run, èmi yóò yin Olúwa. Èmi yóò yin Olúwa. Èmi yóò yin Olúwa. Gbà mú wá láàyè lábẹ́ ọ̀run, èmi yóò yin Olúwa. Ẹ jẹ́ ká yin Olúwa. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga. gbà tá wà láyé lábẹ́ ọ̀run ẹ jẹ́ ká yin olúwa ògo ni fún orúkọ mímọ́ olúwa ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè mo fi ọpẹ́ fún olúwa nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ọlọ́run tí ń jẹ́ ìmíní fún wa ẹni tó tún jí wa sí ìmọ́lẹ̀ àlàyé láàárọ̀ yìí ẹni tí ń jẹ́ àtìlẹ́yìn wa lọ́jọ́ gbogbo mo dá ògo padà sọ́dọ̀ rẹ̀ nítorí tó ṣeun fún wa nítorí tí àánú rẹ̀ dúró láéláé òun ni agbára wa òun ni ààbò wa bí ayé ti kún fún ewu àti ìdágìrì ó ń pa wá mọ́ ìbéèlì wípé Ọlọ́run ó pa wá mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé e fún ìpamọ́ rẹ̀ fún ìtọ́jú rẹ̀ fún ààbò rẹ̀ fún ìpèsè rẹ̀ fún ìgbèníjà lọ́nà gbogbo mo dá ògo padà sọ́dọ̀ Ọlọ́run lórí ìwọ tó ń gbọ́ mi àkókò yòówù kó máa gbọ́ mi nítorí tó ṣeun nínú ayé mi àti nínú ayé rẹ Ọlọ́run tí ò gba ìbànújẹ́ láàyè mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ kò jẹ́ kó rí fún èmi àti ẹ̀yin bí ìkà ènìyàn ti pinnu rẹ̀ àti bí ìkà ènìyàn ti ń fẹ́ kó rí ọlọ́run tí ó gbà kó rí bẹ́ẹ̀ ọlọ́run tó yí ìmọ̀ olùṣèbípo ọlọ́run tó sọ ìmọ̀ òkùnkùn dasán mo dá ògo padà sọ́dọ̀ ọlọ́run ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ mo béèrè fún àánú àánú ńlá ọlọ́run fún ìrìn àjò ọ̀sẹ̀ títun yìí lórúkọ jésù kristi ilẹ̀kùn àánú Ọlọ́run kó ṣí fún wọn lóun ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún mo béèrè fún àánú àánú tí ń kóni yọ nínú ewu àánú tó ṣe ìlérí rẹ̀ ó lémi ó ṣàánú fún ọ nítòótọ́ èmi ó fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè tó bá rí bẹ́ẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí Ọlọ́run àánú kó ṣílẹ̀kùn àánú fún ọ ìwọ tó ń gbọ́ mi torí àmì ṣe nínú ọ̀sẹ̀ yìí yóò fàánú bá ẹ rìnrìn àjò lórúkọ Jésù yóò fi àánú ńlá bá ẹ rìnrìn àjò ìrìn àjò ọ̀sẹ̀ yìí kò ní mú àbámọ̀ lọ́wọ́ ìrìn àjò ọ̀sẹ̀ yìí kò ní forí ṣánpọ́n ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní kábàámọ̀ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹni tó ti wà kí ayé tó wà yóò ṣe alva yóò sì ṣe omega yóò sọ ìmọ̀ kọ̀kọ̀ dásán ògo ni fún orúkọ Olúwa ó béèrè fún agbára titun tí ẹnikẹ́ni kò tí lò rí ní ìdájí kùtùkùtù òwúrọ̀ yìí agbára titun agbára titun tí ó mú rere ọ̀tun jáde nínú ayé rẹ ìwọ tó ń gbọ́ mi níbi yòówù kó ti máa gbọ́ mi lórúkọ Jésù ó yẹ agbára apọ́stù Paul ó wí pé èmi lè ṣohun gbogbo nínú Kristi ẹni tó ń fi agbára fúnni agbára tí ó sọ ìṣerere gbogbo di ìrọ̀rùn lórúkọ jésù olùgbàlà ó yá gba agbára bàbá mọ̀mọ́ bọ̀dá àti níbi yòówù kó ti máa gbọ́ mi ní àkókò yòówù mo béèrè agbára ńlá láti ọ̀dọ̀ kristi tí ó sọ ìṣerere gbogbo di ìrọ̀rùn agbára tí ń rọ ibi dànù agbára tí ó sọ ìmọ̀ òkùnkùn dásán agbára tí dá ìpè padà fẹ́lẹ́pẹ̀ẹ́ agbára tí dá ibi padà sórí oníbi agbára ìgbènijà agbára ọlọ́run jehova má darí kan ọlọ́run jehova ìwọ tó rí àmì ṣe látòrí ayé mi dórí ayé rẹ olórúkọ jésù ó yá gba agbára agbára ńlá ọlọ́run tí ó máa yí ìmọ̀ olùṣe búburú po agbára ńlá tí ó fi èpè félépè tí ó ràn àṣàṣì sálásàṣì tí ó dá ibi padà sórí oníbi agbára torí èmi àti òfin ní gba ibi lórúkọ Jésù olùgbàlà bí ìró àmì rẹ ti ń gòkè ó yá gba agbára Ọlọ́run agbára tó fi ní rìnrìn àjò ọ̀sẹ̀ yìí kábàámọ̀ lórúkọ Jésù máa gba agbára ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa agbára tí ó da ibi dúró agbára tí ó gbé ogun mi agbára tí ó lànà fún ọ agbára ńlá tí ó pa ẹlẹ́rìn ayọ̀ agbára tí ó sọ̀rọ̀ rẹ̀ dayọ̀ agbára ńlá lórúkọ Jésù gba agbára Ọlọ́run ògo ni fún orúkọ Olúwa àtógún àtólógùn rẹ ìwọ ilẹ̀ làánú gbé wọn mì mo ní àtógún àtólógùn rẹ ìwọ ilẹ̀ làánú gbé wọn mì àti ogún àti ológun rẹ̀ gbogbo ẹ̀dá tí ń fìjà lọ ọ́ gbogbo ẹ̀dá tí ń fìjà lọ mí àti ogun wọn àti ológun wọn àti aláfẹ̀yìntì wọn lórúkọ Jésù ìdájọ́ Ọlọ́run kó wá sórí wọn ìdájọ́ ńlá ìdájọ́ gbígbóná Ọlọ́run lórúkọ Jésù mo ní kó wá sórí wọn ta ni nítorí ògo tó ń gbógun tì ọ́ ta lẹni náà ta ní nítorí ògo bínú rẹ̀ dátà kórà àti abrahamu amani wọ́n bógun lọ ni gbogbo ẹ̀dá tí ń torí ògo gbógun tì ọ́ gbogbo ẹ̀dá tí ń torí ògo ṣe lára Hẹ́rọ́dù dánwò ó fayé sílẹ̀ fún Jésù ni lórúkọ Jésù wọ́n á náà lọ mo wí ni lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun gbogbo àwọn alátìlẹ́yìn ọ̀tá rẹ gbogbo àwọn alátìlẹ́yìn ọ̀tá mi tí wọ́n fi ń gbógun tì ọ́ nípa tèmi nípa tiẹ̀ lórúkọ Jésù Kristi ẹni tó fi ẹ̀jẹ̀ rẹ̀ ra ayé padà wọ́n á kábàámọ̀ nípa rẹ̀ ògo ni fún orúkọ Olúwa ọwọ́ ajúnilọ lára rẹ̀ ọwọ́ ajúnilọ lára ọmọ mi lára ọmọ rẹ̀ iná ọ̀run kò gbẹ dànù lónìí ọwọ́ ajúnilọ ọwọ́ ajúnilọ lórúkọ Jésù lórúkọ Jésù mo wí nípa tiẹ̀ ọwọ́ ajúnilọ ọwọ́ ìka ènìyàn ọwọ́ ọ̀dájú ẹ̀dá lórúkọ Jésù ó yá kó gbẹ dànù ògo ni fún orúkọ Olúwa nínú ọ̀sẹ̀ tuntun yìí ìmọ̀kímọ̀ lórí ayé rẹ ètekéte ètí orun pa ètí èyí tí wọ́n pa nínú ìjọba ìlédì èyí tí wọ́n pa nínú ìjọba ìka ènìyàn nínú ìjọba àwọn abatẹnijẹ́ lórúkọ Jésù gbogbo ìmọ̀ náà gbogbo ìmọ̀ òkùnkùn agbára ọ̀run yí dànù lórí ayé rẹ ó yí dànù lórí ilé rẹ ó yí dànù lórí mi lórí ọmọ ọ̀run yí dànù ògo ni fún orúkọ Olúwa lórúkọ Jésù ni mo wí nínú ọ̀sẹ̀ yìí àánú yóò ṣiṣẹ́ fún ọ àánú Ọlọ́run yóò jà fún ọ àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ fún ọ ọlọ́run àánú yórúkọ jésù olùgbàlà yóò fi àánú ṣe tiẹ̀ lọ́sẹ̀ yìí yóò fàánú sọ̀rọ̀ rẹ dayọ̀ yóò fàánú gbé ẹ lékè yóò fàánú ṣe ọ́ lógo ògo ni fún orúkọ olúwa gbogbo ìjáde rẹ lọ́sẹ̀ yìí lórúkọ jésù níbikíbi tó bá dojúkọ tó ń lọ òní kábàámọ̀ nípa rẹ̀ mo wí ni nípa tiẹ̀ òní dọ̀fọ̀ òní ṣọ̀fọ̀ lórúkọ jésù òní dọ̀fọ̀ òní ṣọ̀fọ̀ ẹni tó bá fi lórúkọ jésù ni mo wí ẹ̀dákẹ́dá tó bá fi ọ́ bú onítọ̀hún yóò dẹni ìfibú ẹni tó bá lòun ó fi ọ́ rí níwájú olúwa yóò dẹni ìfibú ẹni tó bá lòun ó fi mí rí níwájú olúwa yóò dẹni ìfibú ẹni tó bá bínú sí ọ tó bínú sí mi lórúkọ jésù nípa rẹ̀ yóò kábàámọ̀ ògo ni fún orúkọ olúwa mo wí ni nípa tiẹ̀ mo wí ni nípa tèmi ìwọ tó rí àmì ṣe lórúkọ jésù kristi ẹni tó ń dáná ogun ẹnikẹ́ni ẹnikẹ́ni tó ń dáná ogun tó láyé rí òní ní ìsinmi tó láyé ọmọ rí òní ní ìsinmi tó láyé ọmọ mi òní ní ìsinmi ẹ̀dákẹ́dá tí ń dáná ogun lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yóò fi wọn paná ogun ah lórúkọ Jésù ayé rẹ yóò lálàáfíà ìwà abiyamọ torí àmì ṣe lórúkọ Jésù èṣù èṣù àti ọmọ ogun rẹ̀ lórúkọ Jésù wọn ní ṣáwa lọ́gbẹ́ ìbànújẹ́ lórí ọmọ lórí ayọ̀ rẹ lórí ohun tó ń yọ̀ lé lọ́wọ́lọ́wọ́ lórí ayọ̀ tó ti yọ̀ lórí ayọ̀ tí ń bẹ níwájú èmi àti ẹ ọ̀tá ò ní ṣáwa lọ́gbẹ́ ẹkún ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa bàbá làkókò yìí o ọmọ làkókò yìí o ẹ̀mí mímọ́ làkókò yìí o fàánú gbé ni dìde bàbá lákòókò yìí o eh, ọmọ lákòókò yìí o ẹ̀mí mímọ́ lákòókò yìí o fàánú gbé mi dìde àánú ọlọ́run kó gbé ọ dìde kó gbé iṣẹ́ rẹ dìde kó gbé ọkọ rẹ dìde kó gbé ọmọ rẹ dìde kó gbé bísínẹ́sì rẹ dìde àánú lọ ọlọ́run kò gbé ọ dìde ògo ni fún orúkọ olúwa lọ́sẹ̀ yìí wà bá àánú pàdé àánú yóò gbé ọ dìde olóore kan tó nílò ẹ̀mí mímọ́ yóò kọ̀nẹ́ẹ̀tì mọ́ wọn olóore kan aláàánú kan tó nílò títàn rẹ yóò yí padà sí rere lórúkọ jésù ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè yóò mú ọ pàdé wọn yóò kọ̀nẹ́ẹ̀tì mọ́ wọn ògo ni fún orúkọ olúwa ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá mo bá wa sọ̀rọ̀ nípa kásá fún ẹ̀ṣẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ àkóbá ló jẹ́ fún ènìyàn ó máa ń kó bá ènìyàn ni ẹ̀ṣẹ̀ ń kó bá ènìyàn ni so sá fún ẹ̀ṣẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ èrè ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀dá tí ń bá ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹran gbogbo ẹ̀dá tí ń dẹ́ṣẹ̀ èrè ẹ̀ṣẹ̀ bíbélì wípé ikú ò ní èrè ẹ̀ṣẹ̀ nítorí náà arákùnrin àti arábìnrin ìwọ tó ń gbọ́ mi nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí sá fún ẹ̀ṣẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ kí ayé rẹ kó lè wu Ọlọ́run kí ayé rẹ kó lè jẹ kó lè kó lè wu ọlọ́run kí kó lè rí oríire gbà kádùá rẹ lè gbà nítorí ọlọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ kọ́lọ̀ lè gbọ́ tiẹ̀ kádùá rẹ lè gbà sá fún ẹ̀ṣẹ̀ lọ́sẹ̀ yìí aṣojú kristi ni ọ́ níbi gbogbo ẹ̀ṣẹ̀ àìjólóòótọ́ má jẹ́ kó jọba lórí rẹ ọmọ pé ẹ̀ṣẹ̀ àìjólóòótọ́ yìí olóṣèkú pa ọkùnrin yìí àti ananaya àti ìyàwó rẹ̀ sàfírà ẹ̀ṣẹ̀ àìjólóòtọ́ ni ó ṣekú pa wọ́n níbi iṣẹ́ rẹ̀ kò jólóòtọ́ sí ọlọ́run tó ní ọ́ kò jólóòtọ́ jẹ́ olóòtọ́ nínú ohun gbogbo bákan náà ni kò sá fún ẹ̀ṣẹ̀ ìbínú ẹ̀ṣẹ̀ ìbínú ah kò dáa o ẹ̀ṣẹ̀ ìbínú nínú ìwé proverb orí kẹrìnlá proverb chapter fourteen verse twenty-nine ó wí pé ẹni tí ó bá lọ́ra àti bínú ó ní ìmọ̀ púpọ̀ ṣùgbọ́n ẹni tí ó bá yára bínú ó gbé wèrè lékè ah ò ní ya wèrè ò ní ṣèṣe wèrè ṣọ́ra fún ìbínú ṣọ́ra fún ìbínú bí ènìyàn bá ti ń bínú ojú rẹ̀ á máa tu àwọn tó yẹ kó wí ohun tí kò yẹ kó wí ó sì mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ wèrè pátá èèyàn á jíyìn rẹ̀ ní ọjọ́ ìdájọ́ má ṣe yára láti bínú bíbélì gan ó fàyè sílẹ̀ fún ìbínú ó ká má jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú wa bí a bá jẹ́ ọmọ ìjọba ọ̀run má jẹ́ kí òòrùn kó wọ̀ bá ìbínú nínú rẹ̀ ṣọ́ra fún ìbínú ṣọ́ra fún ìbínú mo tún kà látinú ìwé òwe eh, proverb twenty two mo ka ẹsẹ̀ ìkẹjọ ó ní ẹni tí ó bá fúrúgbìn ẹ̀ṣẹ̀ yóò ká asán ọ̀pá ìbínú rẹ̀ ó sì ti múra tán ọ̀pá ìbínú Ọlọ́run ó ti múra tán lórí ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn ẹ jẹ́ ká sá fún wọn ẹ̀ṣẹ̀ ìbínú ẹ̀ṣẹ̀ àìjólóòótọ́ mo gbàgbé mo sọ fún ọmọ ní ẹ̀ṣẹ̀ àkóbá ńlá ló jẹ́ ó kóbá Anáníyà àti Sàfírà ó gé ọjọ́ ayé wọn kúrú ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ àìjólóòótọ́ bákan náà ni mo tún sọ fún ọ pé ẹ̀ṣẹ̀ ìbínú ṣọ́ra fún ṣọ́ra fún má bínú bíbélì ní bínú wọ́n sì ṣẹ̀ má jẹ́ kí ọ̀ràn kó wọ̀ bá ìbínú nínú rẹ nínú ọ̀sẹ̀ yìí nínú ohun gbogbo ẹ jẹ́ ká ṣàkóso ayé wa kúrò lọ́wọ́ ìbínú lọ́wọ́ ìbínú bíbélì wípé ẹni tó bínú ó ń gbé wèrè lékè ni ò ní sí eré o ò ní ṣe wèrè ẹ̀mí wèrè ò ní balẹ̀ ọ kò ní balẹ̀ èmi náà ògo ni fún orúkọ olúwa ní ìparí mo kà nínú ìwé proverb yẹn náà ẹsẹ̀ ìkẹrin rẹ̀ proverb twenty two ẹsẹ̀ ìkẹrin ó wí pé èrè ìrẹ̀lẹ̀ àti ìbẹ̀rù olúwa ní ọrọ̀ ọlá àti ìyè òrí báyìí kí ọrọ̀ ọlá àti ìyè ayérayé kó lè bá jẹ́ tèmi àti ti ẹ̀yin olùgbọ́ mi níbi gbogbo mo bẹ̀ ọ́ sá fún ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìjólóòtọ́ àti ẹ̀ṣẹ̀ ìbínú nínú ọ̀sẹ̀ yìí kò sá fún yóò sì dára fún ọ a ó dé ìjọba ọ̀run ibi ò ní bá ọ ikú ò ní wọlé ẹ àdáwọ́lé rẹ̀ gbogbo yóò yọrí sí rere ọ̀rọ̀ rẹ̀ yóò sì yọrí sáyọ̀ ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa àtìlúbàlà wa àmín àmín àmín lórúkọ jésù bá mi fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn nínú kọ́ńtà tiẹ̀ bó ti ń ṣe bẹ́ẹ̀ yóò yẹ ọ̀kalẹ̀ jésù olúwa wa. tí kọ́fí kàgbàdo ń ènìyàn bá sì gbé òun ló máa ká dandan. Ìwà jèrè iṣẹ́ rẹ̀ àwé mi máa jèrè iṣẹ́ mi o. Ìròlúlé ọlọ́nà rí ọbẹ̀ síta kọ́ mi kà ṣòro máa ìṣògùn ayé o. Baba bàbá kò tí ì rí kò dòyún mọ́mọ́ lọ́mọ. ìwọ ìyá kọ́ ìṣẹ̀lẹ̀ kọ́ mi fọmọmọ rẹ ìdájọ́ ojú ló máa fẹ́ sí i o ìwà bẹ̀rù rẹ níbodè àṣegbé máa sí láyé o bọ̀dá o ìgbẹ̀yìn ní kóró àṣegbé máa sí láyé o àǹtí o ìgbẹ̀yìn ní kóró ènìyàn máa gbìn wèrèpè pẹ́ títí kó fi kágbàdo ń ènìyàn bá ti gbìn pẹ́ dandan. Ìwà jèrè irúṣẹ́ rẹ̀, máa jèrè irúṣẹ́ mi o. Ibi ó ṣe ààrẹ dé àwé, ibẹ̀ gangan lọ wà ó. Tọ́ ní àsùn kankan ọ́ láyé, ọ̀fẹ́ mi ò kúkú inú rẹ̀ ọtí bá tiẹ̀ jẹ́ pátápátá kábà kan wí hàn mọ́ ni ọtí bá tiẹ̀ jẹ́ mọ́ tirẹ̀ àṣegbé máa sí láyé o bàbá ò ìgbẹ̀yìn ní koro àṣegbé máa sí láyé o yèyé ò ìgbẹ̀yìn ní koro ènìyàn máa gbìn wèrèpè kó pẹ́ títí kó fi fún ènìyàn bá ti gbìn òun ló máa ká dandan kó wá jèrè òṣèré mi máa jèrè òṣèré mi o. 把你留下来。